والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب صلاة المسافر والمريض في الحديث السابع والتسعين وثلاثمائة عن عائشة رضي الله عنها قالت أول ما فرضت الصلاة ركعتين فأقرت صلاة السفر وأتمت صلاة الحضر متفق عليه وللبخاري ثم هاجر ففرضت أربعة وأقرت صلاة السفر على الأول زاد أحمد إلا المغرب فإنها وتر النهار وإلا الصبح فإنها تطول فيها القراءة وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يقصر في السفر ويتم ويصوم ويفطر والمحفوظ عن عائشة من فعلها وقالت إنه لا يشق علي أخرجه البيهقي وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله تعالى يحب أن تؤتى رخصه كما يكره أن تؤتى معصيته رواه أحمد وصححه ابن خزيمة وابن حبان وفي رواية كما يحب أن تؤتى عزائمه حديثي أفون ترانس على إفوا بلوا نقبى صلاة المسافر والمريض أو صلاة báwo láti ṣe máa ṣe wọ́n nígbà tá a bá wà lórí ìrìn àjò àti pé báwo gan-an ìní aláàárẹ̀ ìní yóò máa ṣe ọ̀sọ́dà torí gẹ́gẹ́ bí n tá a ti mà ó náà ní wípé ọlọ́run bá wá sọ nínú alukur'an ó ní wa aqimi ssalata li dhikri máa gbé sọ láti dúró láti máa fi ṣèrántí mi ọlọ́run a sì mọ̀ pé lókun ìgbà tá a máa ń bẹ lálàáfíà àbá tiẹ̀ ń ṣàárẹ̀ ṣùgbọ́n tó lọ́wọ́ bò pé kí nǹkan kan ṣe làákàyè wa tí ò pé kí nǹkan kan sọpọlọ wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ibi ká sìn lọ́hùn ní ẹ̀sìn tó ṣe pé nínú rẹ̀ náà ni ọ̀sọ́lẹ̀. àwọn lórí ìrìn àjò àbá wà nílé ọ̀ràn ẹ̀ ní ká sin ọlọ́wọ́n bá wa ní ẹ̀sìn tó ṣe pé inú rẹ̀ náà ni as-salah ó tilẹ̀ jẹ́ wípé kò sí àyè kan tí ìnira àbí ìṣòro ti lè ṣe yàn ní ojú ọ̀nà apá afẹ́ sẹ̀sìn àyàfi ọlọ́run ọba látàrí àánú rẹ̀ ó sọ òkè ìṣòro tó wà nínú ẹ̀sìn yẹn di pẹ̀tẹ́lẹ̀ fún wa ó dín ìṣòro tó wà ń bẹ kù fún wa ó ṣe ní fúfúyẹ́ eléyìí iná ni ọ̀kan nínú kọ́ńtíṣẹ̀rí àtọ́tọ́ka sí tó fi ń jẹ́ ẹ̀ṣẹ̀rí àtúnṣẹ́mḥà òfin tó jẹ́ ìrọ̀rùn torí ẹ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n fi hàn wá pé tó rọrùn ní ẹ̀sìn islam ṣe àbọ̀dọ̀ fọwọ́ èlé mú àbọ̀dọ̀ fọwọ́ èlé mú gbogbo nǹkan tí ọlọ́run ọba wa tó bá ṣe dẹ̀kun fún wa níbẹ̀ ńṣe lọ yẹ káwa náà jàǹfààní ìdẹ̀kun yẹn nítorí pé ọlọ́run ọba tó mú kófin yẹn kọ́dà bí a ń lé níbi kan ọ̀nà ló tún mú rọ̀ níbòmíì torí ẹ̀ ní inna ad-dīna yusr wa lan yushadda ad-dīna ahadun illā ghalabahu ohun tó rọrùn lẹ́sìn àti pé ẹnìkan ò ní fọwọ́ ìlé mú ẹ̀sìn àyàfi kẹ́sìn ò ẹ̀ yuridu Allahu bikumul yusr wa lā yuridu bikumul ìrọ̀rùn lọ́wọ́ bá ń fẹ́ fún yín kò fẹ́ ìṣòro fún yín. wa ma ja'ala alaykum fi d-dini min haraj gbogbo ohun tí ó bá ti mú yín máa ṣe wàhálà ọlọ́wọ́n bọ̀ lábọ̀ yín lọ́rùn nínú ẹ̀sìn. yuridu Allahu an yukhaffifa ankum ẹ̀ khuliqa al-insanu da'ifa ìdẹ̀kùn lọ́wọ́ bá fẹ́ ṣe fún yín. ṣùgbọ́n ọ̀lẹ́ la dọ́mi èèyàn eléyìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí míì wọ́n ń tọ́ka sí pé ìrọ̀rùn lọ́nà bá ń fẹ́ fún wa kò fẹ́ wa fún ìṣòro ìdẹ̀kùn ló ń fẹ́ fún wa kò fẹ́ wa fún wàhálà fa inna ma'al usri yusra inna àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní. al-usru ìṣòro tó wá nínú àyà méjèèjì yẹn á rí pé alifu aláàmù bẹ lára rẹ̀ wọ́n ní alifu aláàmù yẹn ìṣe ní tọ́ka sí pé usuru tala kọ̀kọ́ òun ni usuru ẹlẹ́ẹ̀kejì ìṣòro kan ò ní sí àyàfi kí ìdẹ̀kùn dé àyàfi kí ìdẹ̀kùn ọgbẹ̀yìn ẹ̀ torí rẹ̀ ni wọ́n ti sọ pé lan yaghliba usrun yusrayn yusuf tọ́lọ̀ ọ̀rọ̀ wa sọ nínú àyà méjèèjì ẹ̀rí ní pé ìdẹ̀kùn tí alákọ̀ọ́kọ́ ó túmọ̀ sí pé ọlọ́run bá ń fẹ́ wa fún ìdẹ̀kùn kò fẹ́ wa fún wàhálà torí àwọn olùmọ̀ tí wọ́n kọ nípa alqawaid wọ́n fi yé wa nígbà tí wọ́n ń ṣe àlàyé qa'idatu taysir òfin tó ní í ṣe pẹ̀lú ìdẹ̀kùn nínú ṣẹ̀ríà wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń kọ́ ó ṣe ìdẹ̀kùn fún wa gba oríṣiríṣi ọ̀nà ìdẹ̀kùn bẹ tó ṣe wípé àmúkúrò ló gẹ́gẹ́ bí obìnrin nígbà tó ń ṣe nǹkan oṣù gbọ́dọ̀ mú sọ láti kú òfun àní ní ọ̀sán padà lẹ́yìn ìgbà tó bá parí nǹkan oṣù rẹ̀ eléyìí wọ́n ń pè ní taysirun bil isqat ìdẹ̀kùn ní tọ́jú àmúkù pátápátá ìdẹ̀kùn sì wà tó ṣe pé dìgbà kan gẹ́gẹ́ bí obìnrin nígbà tí ń ṣe nǹkan oṣù tí wọ́n ní kó má gba àwẹ̀ Ramadan ṣùgbọ́n nígbà tí nǹkan oṣù bá lọ tán kọ́ yóò san padà bẹ́ẹ̀ náà làlá rẹ̀. bẹ́ẹ̀ náà ló ní rìn àjò eléyìí wọ́n ń pè ní tẹ̀síìrún bí tẹ́jìl ìdẹ̀kùn ní dìgbà kan bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é ọwọ́ omi kò rómi ó gbìyànjú àti wá omi tó fi ṣe alwudu kò rí wọn á ní kó ṣe kí ni kó ṣe eléyẹn wọ́n ń pè ní taysirun ilal badal ìdẹ̀kùn ni lọ sídìí nǹkan míì tó lè dípò tí òòró mi ṣe. bẹ́ẹ̀ ni ẹni tó wà lórí ìrìn àjò ṣíṣe rí a ní àwọn salawat zawatu arba'i raka'at tí wọ́n jẹ́ abiraka mẹ́rin mẹ́rin tèmi àti ẹ̀ ti mà wọ́n. الظهر والعصر والعشاء ìwọ tó wà lórí ìrìn àjò wọ́n ṣe ìdẹ̀kùn fún ẹ pé dípò mẹ́rin mẹ́rin mú akí ní mélòó méjì méjì eléyìí wọ́n ń pè ní taysirun bit-takhfif ìdẹ̀kùn ní látàrí wípé wọ́n dín nọ́mbà rẹ̀ kù fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ètò wà lára almasu alalkhuffayn tẹ̀síìrù kanu ètò tún wà lára almasu alaljabira tẹ̀síìrù oríṣi mi tunu alhamdulilayi irú ètò abẹ́dẹ́nu lónìí sí ní kò ní rìn àjò òun náà ìdẹ̀kùn bẹ́ fún nítorí pé tẹ̀síìrù bẹ nuqsan ọwọ́ àfún láti mẹ́rin wọn ni ó di méjì. Umar radiyallahu anhu ó ní obi anabi sallallahu alaihi wasallam léèrè wípé nígbà tí ọlọ́run ọba wa tó fẹ́ ṣe ká máa ṣe qasru salat ká máa dín rákà mẹ́rin kù sí méjì tó fẹ́ ṣe lófin ọlọ́run ọba so papọ̀ másìkò bẹ̀rù bóyá wà lójú ogun a sì wà lórí ìrìn àjò ìrìn àjò ogun ọlọ́run ní ẹ máa kí ní méjì méjì kí ló dé nígbà tá a lórí ìrìn àjò tá a sí lójú ogun tá à ń tún kí méjì méjì bẹ́ẹ̀ láàbí ni nítorí pé tá a máa wo bó ti ṣe wá àti bí tí àyè tún gbà wá láti lò gbà á rí i pé ibi tá à ń lò gbà ti fẹ̀ ju ní tó mú wa lọ. Umar ni mo sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alaihi wasallam anabi wa ni sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqata sàárà ni tọ́lọ́wọ́ bá ṣe fún yín ẹgbà sàárà ọlọ́ man dhal ladhi yarfudu sadaqata Allah tálẹ̀ tó tó láti kọ sàárà ọlọ́ ẹnìkan sọ fọlọ́n pé mo rọrọ ju ah, ẹ kò gbọdọ̀ tiẹ̀ jáde lẹ́nu ẹni tó bá ní làákàyè sadaqatun tasaddaqa Allahu biha alaykum faqbalu sadaqatahu sàárà ni eléyìí tó lọ́wọ́ bá ṣe fún yín ẹgbà sàárà ọ̀lọ́ torí ẹ̀ka kíráka mẹ́rin méjì sàárà lọ́lọ́wọ́ bá fi méjì yẹn ṣe fún wa kàgbà sàárà ọ̀lọ́ eléyìí túmọ̀ sí pé mo wà lórí ìrìn àjò ló mú mi mọ́sẹ̀ sọ́rẹ́ à eléyìí orí rẹ̀ pé o ike gbogbo ìgbà tó máa ti wà lórí ìrìn àjò tó ń padà délé òun ṣe sọ́lá. orí rẹ̀ ò pé rárá wàláhì lè anahu ẹ mọ̀ pé àsìkò tá a lórí ìrìn àjò sígbà téèyàn ò lè kú o ẹni tí ò lọ síbi kankan kú o tatu wá pé ẹni tó kí ẹ̀mí rẹ bẹ kó n fẹ sọ̀rọ̀ kí ewu ti ń bẹ lórí rẹ ọ̀pọ̀ ìgbà tó yẹ kó bẹ̀rù ọlọ́run jù ìgbà tó yẹ kó súnmọ́ ṣíṣe tọ́lọ́run ọba púpọ̀ ìgbà náà lọ́ọ́ pa ẹ̀sìn tì fúngbà kan títí tó fi padà dé orí ohun tí ò pé rárá ni. bẹ́ẹ̀ náà ni almario aláàárẹ̀ kò sẹ́ni tí ò lè kú ikú ọ̀kan orí fọ́ mi kọ̀ọ̀kan inú run mi lásìkò kálukú bá ti tó ń kọ́ lílọ ní ìlọ ẹ̀yin lẹ́kàn máa béèrè pé ah, lágbájá kú kí ló ṣe àà n tó ṣe nǹkan sí òtítù kí ló ṣe lọ téèyàn bá kú nǹkan ṣe àbí ó ṣe ó ṣe kí wọ́n á nìtúmọ̀ kí ló ṣe ó kú náà ni so nítorí ti ẹni kátó wá pálá kátó pálá rẹ̀ tó pé àárẹ̀ òpé ká àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ní wọ̀kàn mẹ́rọ ẹ̀hìn fìnnà ha nàcàtúhù nùcàtúhù kọ̀bẹ̀lẹ̀ sọ̀bàáxì ọ̀pọ̀ nínú wa àwọn tó ṣe wípé wọ́n fìrọ̀ lẹ́bẹ̀lẹ́ni tó gbádùn tara wọn le koko bí irin. ṣùgbọ́n wọ́n túfọ̀ wọn kí lè tó ma ọ̀pọ̀lọpọ̀ aláàrẹ̀ la lọ kí tẹ́lẹ̀ mi ó tún máa ẹlòmíì ọ̀mọ̀ràn owó láì sọ ọ̀mọ̀ owó láì sọ ó tún máa dápara bẹ́ẹ̀ ṣé kẹ́ẹ̀tì ẹ̀ pọ̀ wá sẹ̀tù eléyìí lọ ẹ bá pè mọ́ sọ̀sọ́kúsọ ó ti sọ̀sọ́kúsọ ó ti sọ̀sọ́kúsọ ní Yorùbá lẹ́vù àti lẹ́sìn lẹ́vù ó ti sọ̀sọ́kúsọ àgbẹ̀sẹ̀ ẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní kò sí bí sẹ̀mísẹ̀ lè burú tó tọ́tọ́ kẹtọ̀rọ̀ kú téèbà wá sí àdúrà tẹ́ ìkàlẹ̀ máa sọ ni pé wọ́n lọ jẹ́ máa bẹ lẹ́mìí láàyè lókùn ìgbà tó o bá mọ̀ pé bíbẹ láàyè ló lóore jù fún mi pa mí kọ gbẹ̀mí mi ìgbà tó o bá mọ̀ pé kú ló lóore jù lọ fún mi àmọ́ kì í sí pọ́ lọ́n pa mí tó o bá gbọ́dọ̀ ṣàdúrà ọlọ́n pa mí sọ wá rí ìgbéra rẹ lọ fún dókítà kẹ́kẹ́ fún mi lábẹ́rẹ́ ayé sú mi mo fẹ́ kú àwọn òyìnbó ń pelé yẹn ní ikú àánú ike ẹjẹ ó kúkú àánú wọn wàá gbọn lábẹ́rẹ́ ẹkú kò síkú àánú bẹ́ẹ̀ o àwọn àkànìyàn o apààyànú o Islam ò farama ẹ̀yin náà sì mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú òyìnbó yẹn náà farama àwọn kan ló farama tó ń gbogbo wọn náà pátá kó gba Islam tí wọ́n tún wá ń wọn lójú dípò kí wọ́n ṣe sùúrù bọ́yọ́ lọ́n lé pé kó túbá kó gba Islam wọn á ní kọ́yákọ́yá ni wàhálà ìhì ó wàá lè kánjú wà lìjẹ́nà ìgbẹ́ bí mo ṣe ń ṣe dáadáa yìí dáadáa yìí ti wá dá ó wá dá tó tí mo bá tiẹ̀ wàá lè kú láàrin àsìkò tá a wà yìí ọmọ dáa pọ̀ à ẹni tó bá fọwọ́ ara rẹ̀ ṣe kú pa ara rẹ̀ mùsùlùmí là ń sọ ọ̀sán kékeré ní tó ṣe òun kọjá gbogbo àwọn eléyìí ẹni tó bá fún ara rẹ̀ ṣekú pa ara rẹ̀ irú ni tó fi ṣekú pa ara rẹ̀ lọ́lọ́run fi àjẹnu jahannam bẹ́ẹ̀ ládé fi wì. so therefore bí ẹni tó lọ sí àyè tọ́ga káàdùn sọlá àṣọlá ẹni mẹ́rin sọ́tọ́ àmì kúmọ̀ ẹ̀yẹ mú tẹ́fẹ̀lẹ́ mẹ́dínà tẹ́fẹ̀lẹ́ yẹ fàálì ẹni tó bá ṣe é ṣe fún láti kú mẹ́dínà nu kọ́ ya kú ń bẹ̀ sẹ́mi tó bá ṣe é ṣe fún láti kú ń yẹn ni kíkọ́ máa gbé bẹ̀ kó sì má máa jáde kó ń bẹ̀ torí bá nàbí sallallahu alaihi wasallam àdéhùn sahih wọn lásìkò kan ń bọ̀ táwọn èèyàn máa sá kó Madina tí wọ́n máa sá lọ lómi tí wọ́n láwọn ò lè gbé Madina mà àwọn ò lè gbé Madina mà torí pé lè asálẹ̀ gbogbo bẹ́ẹ̀ ọlọ́ra wọ́n máa sá lọ tí wọ́n ti rí tó wà ní Sham wọ́n ti rí tó wà ní Iraq wọ́n ti rí tó wà ní biladu Faris wọ́n ti rí gbogbo ilé ọ̀gá ah asáwọ̀ ah, lókè wọn àtọ́ da ara ìyá wọn sì ń bẹ́ nú yà. Ànábì ní wal madinatu khayrun lahum law kanu ya'lamun Madina ló lóore jù fún wọn tó bá ṣe kí wọ́n mọ̀. tọ́ Ànábì tó wá sọ pé man istata'a minkum an yamuta fil madinati falyaf'al ẹni tó bá rọrùn fún láti kú Madina nu yẹ kó kú Madina tẹ̀sí mọ̀ Madina ló lóore jù fún tó bá mọ̀ ẹni pé máa gbé bẹ́ẹ̀ tọba lè rí ìwé ìgbélù tó lè gbà pé ọmọ gbébẹ̀ láéláé kódà kó ṣe pé ó wà renewable tọmọ renew rẹ always tó fi kú bẹ̀ ọ̀dà ọ̀túnmọ̀ sí pé kéèyàn wá kájú pé gbọ́dọ̀ àti tiwa mẹ́tìnà náà ní í ṣe kí n sọ̀rọ̀ àmì láti ilé alájà méje kí n wo tí ó ṣẹlẹ̀ àgbọ̀dọ̀ bá kọ́ pé ti ṣe àbá mú àdìsí si ńlá nla ha radiyallahu anha wa a sì máa ń sọ ní gbogbo ìgbà fáwọn obìnrin tara Aisha ìkọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kọ́dà tó ti ṣèdánilẹ́kọ̀ọ́ ń parẹ́ rí gba pé Aisha àwọn ẹ̀kọ́ ńláńlá tó wà lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin sì ti mọ̀ pé ìmọ̀tẹ́ rí yìí báyìí kì í rọrùn láti kójọ kì sì rọrùn láti dá dúró lára kì í sì rọrùn láti fi ṣèwàhù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tá a bá fún gbogbo ìmọ̀ ní gbogbo ara wa ìdajì ìmọ̀ náà rì báwa ni tó bá pé ìdajì àkókò wa ìdajì ara wa la fún mọ̀ ìlàrin láàrì tó bá yẹ pé ìdákanu mẹ́rin lọ bá fún mà ìdákanu mẹ́jọ lórí ìdákanu mẹ́jọ ló fún mà ìdákanu mẹ́rìndínlógún lórí ìdínú tó ń fi gbọ́dọ̀ ká tí ò yọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lọ́yẹ kọ́kọ́jú mọ́ ìranù ní mójútó yọ mọ ẹkún wá kíní kan ìsọyè wọn máa da kíní dúdú kẹsẹ́ pọ̀ máa fọ́ ọmú akramakumullah tí dúdú bá dénú ọpọlọ bó lọpọlọ ó rì yóò dúdú ni wọ́n sì ní kíní ìmọ̀ kò sí tí ó ṣe fún ọ ó tún pò bẹ́yà èèyàn ń bẹ nípò kókó tí ẹ̀gbá second class ló wà ní bá tún mú mú kú mu bọ́yá ní ìbá páàsì jáde kò jẹ́ yọ wọ́n kó rabbi zidni lọ́yẹ̀ká mójútó. aisha radiyallahu anha ó dún ní mẹ́wàá wíwá àwọn obìnrin wa káàánú ọ̀tara aisha kẹ́kọ̀ọ́ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin yóò kọ́ ọmọ débì kan yóò pàtì fúngbà pípọ̀ bóyá ń wọkọ̀ yóò wá wà má díẹ̀ so that àsìkò tí ẹni tí ọlọ́run bá kọ pé kọ́ fẹ́ fẹ́ bá yọ sí tó náà bá sì dàbí ustaz ustaz kan. lọ́dà bí ìgbà tó fẹ́ gbẹ́sìn yìí sá so wọ́n á máa sọ fún pé kí alukurani ká gbọ́ kìí ṣe ń tọ́jà lọ́dọ̀ obìnrin yẹn ni kó ra alukurani kí o kẹjọ lọ yé yín o tó o kà á pé lọ́ọ̀mọ tẹ̀júwì kínní èwo náà mọ tẹ́lẹ̀ náà sá so torí pé tí wọ́n mójútó ọ̀tọ̀ sá so <laughs> bó ṣe ń fèlì bó ṣe ń fèlì ti pé pẹ̀lú máa ń wo tẹ́jú yìí ni à ewo tún lè léyìí ó lò wọ́n mọ́ sí wọ́n dáa kàm àkọsámù kẹ́límà ẹni à kàm àkọsámù wa. <laughs> mo àti ń gbé gbogbo ẹ òun fi ń gbókun lọ́dọ̀ rẹ nì sọmọ pé ìwọ náà tó bá ti kú ah, ọmọ tí mo rí ọmọ kí wọ ọmọ kí wọ ah, tó bá tiẹ̀ lọ fẹ́ mi fa so òun ṣàǹṣàǹ lọ́fẹ́ fi ṣe gẹ́gẹ́ bí kẹ̀kẹ́ onírin tí wọ́n fi fa bọ̀ so tó ń bá ti rí i pé òun ti fi rọ́kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ò tún dààmú pẹ̀lú ẹ̀kọ́ mọ́ after all so pàkútì òun ti jẹ so kò ní dààmú mọ́ àmọ́ àwọn kan wà nù wọn pé alhamdulillah wọ́n yẹ ṣe munafiqat. pèsè kan yóò tún tẹ̀síwájú torí ọmọ yìí pé ilé ayé tá a wà yí báyìí continuous assessment ni ìsìnkú asédèbì kan apátì lópin ìgbà tá a bá ti kú a sì gbọ́dọ̀ wà àwọn àmà àwọn obìnrin yẹ kọ́ kẹ́kọ̀ọ́ gan kọ́ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí obìnrin tí lé ọkọ kọ́ kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí obìnrin wà ọkọ kọ́ kẹ́kọ̀ọ́ bí ìyàwó lọ́ọ̀dẹ ọkọ kọ́ kẹ́kọ̀ọ́ bí ọmọ rẹ̀ kó kẹ́kọ̀ọ́ bí ọ̀rẹ́ fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ kó kẹ́kọ̀ọ́ bí ọmọ ẹ̀yà fáwọn ọmọ ẹ̀yà rẹ̀ kẹ́kọ̀ọ́ ọmọ fún bàbá rẹ̀ wo nǹkan tó rí túnṣe yóò ti pọ̀ jù ẹ̀yẹ dìímú ọ̀pọ̀lọpọ̀ ni afẹ́ bí afẹ́ bí tí àwọn bàbá yín bá ń bẹ láyé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin iláàmù rahimallah wọ́n mọ̀ so ẹni tó bìnrin bá jólùmọ̀ nínú fámìlì ń Allahu Akbar fámìlì ẹ̀ sábà dàrú torí bí ó sì máa tó wọ́n mọ̀ ọ́ pé níbo ah, ni wọ́n ti rí làákà ètò báyìí ìmánì ẹni tó ṣe pé ẹ̀ eh, kò mọ̀ nǹkan kan kò mọ̀ tún yàtọ̀ sósì yọ̀rọ̀ pé kíní kíní kéwù kíní bẹ́ẹ̀ náà ni láìfù rẹ̀ náà jẹ́ láìfù rẹ̀ kíní. torí délé ọ̀dọ̀ wa ẹ jẹ́ àtàrà àìsà ìkọ̀gbọ́n tí bá wo gbogbo àdìsí tí àyíṣà gbà wá ẹ gbà pé yes ó wà nínú al-mukthirina fi riwayat al-hadithi ani nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam ó ń bẹ́ẹ̀ náà tó gba àdìsí tó pọ̀ tó pọ̀ jù wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam síbẹ̀ lẹ́yìn náà máa ṣe ẹ̀yin tẹ́ ti lé ọkọ pẹ̀lú àwọn ọkọ yín àwọn ọkọ yín jẹ́ ulama wọ́n jẹ́ mu'allim síbẹ̀ lẹ́yìn náà dààmú pẹ̀lú ma wọn torí nìṣẹ́ ọkọ ń pa àwọn èèyàn ń kéwú ìyàwó wa ń kanlẹ̀kùn so ọkọ ò tètè gbọ́ wọn á tún gbá ọkọ tí wọn á ń gbọ́ pé táànù ó tún gbá ní gbígbá gidi ó gbàtọ́kọ wá ọba ni kí lẹ́yìn ṣe gan látẹ̀kan tí òun kanlẹ̀kùn tẹ́ ẹ̀ dáhùn ẹ̀ ṣe bóun ló gbọ́ kọ́ọ́lì ni òun kọ́ yẹn kéwú ṣé kéwú yìí náà ń gbogbo ògbà olùkọ́ ẹ̀ fura ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ ṣe rí nù ọ̀kẹ̀sìn kún kankan iná ìlọ́kọ́ ó fi jẹ́ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ lóòkùn ìmọ́lẹ̀ nínú ìmọ́lẹ̀ tíyàwó wa jẹ́ òòkùn birikiti nínú ìmọ́lẹ̀ bọ́kọ ṣe ń malé bẹ́ẹ̀ níyàwó ọmọ owó gẹ́bí ìyàwó ànábì lò gẹ́bí ìyàwó ànábì náà abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ o walaw alfu banin khalfuhum hadimun kafa. فما بال بان خلفه ألف هادم tó bá jẹ́ pé ọmọlé ẹyọ kan ọmọlé ẹgbẹ̀rún inú mọ́lé lèèyàn kan wá ṣe léṣù lẹ́yìn wọn lọ́yọ̀ àkẹ́tì sẹ́mi kó tó láti fọ́ gbogbo tí wọ́n ṣe ẹ̀hẹ́n gbogbo tí wọ́n mọ ìyàwó ọmọ bàjẹ́ kí ni ń sọ fún yín gan-an rí wọ́n sọ fún àwọn sísítà nìyẹn ìyàwó ọmọ sọ fún àwọn kí ni ń sọ fún yín gan-an rí Ah, wọ́n ti ẹ̀kọ́ wa kó ń ṣọ́ ọmọ tọ́lọ́fẹ́ jáde ní pé kíni kíni sẹ́mi <laughs> pínpẹ̀ tí ọba ti ní pé kíni ah, àwọn ti pè sépè kò ní tó bá kíni ló ní ó ń fẹ́ràn rẹ jẹ ẹ̀sìn bàjẹ́ àbí ọ̀bàjẹ́ ìrẹ́ ló ti dẹ́pọ̀ pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn ṣẹ̀yà fíìn àfàwọn tọ́lọ̀ ń bá sànù kọ́lọ̀ ń sàwà nínú ẹ̀ tí ó sànù torí ẹ̀ nígbà tí ìwọ tó pé èèyàn kan ní máa ń fọ́lé ó tó báwo wá lẹni tó ṣe pé ònìkan ló ń kọ́lé ẹgbẹ̀rún èèyàn ló ń wò àwọn afọ́nbídé àwọn àwọn ń wò tọ́lá ti sọ̀rọ̀ àwọn afọ́nbídé sọ súnà níjọ ohun tó pè ń bídé àwọn súnà níjọ sì níbi o àwọn ah, bàbá ti ní so bá ti kílẹ̀ rí sí àwọn ní súnà ni so àwọn bídé <laughs> àwọn lẹ́yìn àwọn fẹ́ ẹnu wà gbogbo wọn wo ìyàwó lé òun náà tún wo ẹ nítorí wọn nílé òpè pe àwọn obìnrin kan wá mà wọn wá mà tí wọ́n bá wá mà ó súnmọ́ kọ́mọ rẹ̀ ó ní mà tó o bá wá mà ó súnmọ́ kọ́mọ rẹ̀ ó yọ olódò bíi tiẹ̀ torí òwú tí ìyá gbọ̀n kọ́ kọ́mọ rẹ̀ ọ̀ràn fẹjá tara ìṣàkà kẹ́kọ̀ọ́ yíyá ń ṣe kẹ́kọ̀ọ́ ká dájọ́ lásán ká lẹ́ni tó ṣe pé ọkọ̀wé ọkọ̀ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ọkọ̀wé gbogbo òwe tẹ́ bá fún ó lè kà á ọkọ̀wé ọmọ òyìnbó sọ àmọ́ kò lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ pé burú lẹ́kọ̀ọ́ irú wọn ẹ̀yin náà sì mọ example wọn wọ́n pọ̀ bàjẹ́ ni mashallah ọgọ́ ọgọ́ jùgbà tilẹ̀ ti máa lọ. èkìní fáìdà ìwé tó ló ń kà rẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà táwọn ilé ẹ̀kọ́ di ilé ìwé gbogbo nǹkan bàjẹ́ ńgbà táwọn ilé ẹ̀kọ́ di ilé kéwú gbogbo nǹkan bàjẹ́ ńṣe lọ́ọ́ kí wọ́n sẹ́kù nílé ẹ̀kọ́ kọjá pé wọ́n tún rí èèyàn tọpọlọ tọpọlọ kíyàn máa hùwà bí ọmọlúàbí kó máa sọ̀rọ̀ bí ẹni tó rẹ́ni tọ́ kó máa rìn bí ẹni tó lóbìí tí ń gáìdì ẹ̀ ara àwọn ẹ̀kọ́ tá à ń lọ pọ́nlé ẹ̀kọ́ nù jẹ́mọ́ kése pé àkàn mọ̀ nǹkan kà ó pé tá à ń sọ náà lójoojúmọ́ ìgbà yẹn à ń sọ kálíbọ̀ àmọ́ fi hùwà ni nàá kése ká máa dájọ́ máa dájọ́ díjọ́ òun inú sáré à ń sọ pé èyí tó bá ti gbọ́ lónìí tó ti máa ṣe látàná kọ́ àkọ́ bẹ̀rẹ̀ sí apply rẹ̀ látòní lọ bẹ́ẹ̀ ni lọ́síwájú ọ̀ máa bá ọ títí tó ìtumọ̀ ìdánilẹ́kọ̀ọ́ nù èsì pé èèyàn ń kó jọ kó fi dọ̀ràn sí lọ́rùn èèyàn ń gbọ́ pé ah alhamdulilayi tuntun tí mo gbọ́ yìí ń tún apply rẹ̀ so pẹ̀lú bẹ́ẹ̀ eléyìí jẹ́ ti Aisha kí wọ́n á láǹfààní ìwọ ọkọ ìwọ ọkùnrin náà tíyàwó rẹ̀ mà tí wọ́n yọ lódò ẹ̀ pé kò sí fáyidà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbàtí ìyàwó sọ pé wọ́n á ná àdéhìí kan pé báyìí báyìí pé kí ni wọ́n fẹ́ fà àdéhìí sí ó ti fọ́ létí ah kí ni fáyidà pé ọ̀wọ́ wa lọ fólùmọ̀ ọlọ́run wólùmọ̀ ìwọ́ sì yọlódo ẹjọ bá ń wólùmọ̀ kan mo fẹ́ fẹ́ ìwọ́ ń kọ́ olódo burúkú sẹ́mi kọ́ ọ̀rọ̀ wọn ò wọn kò wọn torí ẹ̀ eléyìí jẹ́ ìpèníjà fọ́pin náà ó ní awwalu ma ìgbà tó lọ ń gbá ní alẹ́ al-Isra' wal-Mi'raj al-Isra' nìrìn àjò láti Mẹ́kà wá sí Baitul Maqdis lóru kan òru náà ni Mi'raj wáyé gbígbé ànábì láti Baitul Maqdis lọ sí sámà títí tó fi ta sámà keje òru náà ló sì sọ̀kalẹ̀ padà sí Mẹ́kà so ọlọ́run ọba ṣe sọ láti lọ́rùn ẹ̀yàn fún ànábì sallallahu alaihi wasallam ó ṣe ní àádọ́ta sọ́láàt fifty ànábì sallallahu alaihi wasallam kò sí méjì kò sí méjì ń padà bọ̀ wá sílẹ̀ ni láti wá jíṣẹ́ ọlọ́run eléyìí àwọn olùmọ̀ ń sọ pé ń bẹ́ẹ̀ nú ẹ̀rí tó tọ́ka sí pé nínú àwọn ìbàdá àtìtọ́ ga jù nínú Islam ní sọ́láàt wà wípé ọlọ́run sí lọ́ràn ẹ̀ fáànàbì lórí ilẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ́n gbé lọ sí sánmà lọ́lọ́run sí lọ́ràn ẹ̀ tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́pẹ́ àmọ̀ pé asọ́láàtù ibadatun azima ìjọsìn tó tóbi ní sọ́láàt ó lè jẹ́ mùsùlùmí tí ìbá ṣe sọ́láàt ó lè jẹ́ mùsùlùmí tí ìbá ṣe sọ́láàt. ànábì ń padà bọ̀ ní sọ́mọ̀ keje ọgbọ́dọ̀ ànábì Musa mọ̀wùlẹ̀ síwádìí bẹ̀rù alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́sọ̀ tó pamọ́ turugbe nǹkan ni ah, ah láti tó ni musa ti kú alayhi salam fún ẹbí tí wọn lọ bá ah alladina yu'minuna bil ghaib àwọn tí wọn ní gbàgbọ́ sùn tó pamọ́ ìdí tó ń fi ń jẹ́ mùsùlùmí nìyẹn o ìdí tó ń fi ń jẹ́ mùsùlùmí nìyẹn gbogbo aná pátá àtẹnitọ́gbà àtẹnitọ́gbà àmọ́ pé nǹkan kan bẹ tó pamọ́ tó yẹ pé ọ wà abóhùn tá a lè gbọ́ yìí ẹ wà àwọn babaláwo yẹn àwọn alágbègbà àwọn adífá àwọn nígbà tí ẹnìkan ni wọn bá jáde nílé tó bá padà dé òun ni wọn wá ń yẹ kádàrá ìgbésí ayé wọn wò lọ́dọ̀ rẹ̀ fa gbogbo lárísìkí wọn sọnù sí wọn máa wò lọ́dọ̀ wọn àbẹ́ẹ̀ mà bẹ́ẹ̀ so tó ń bá wọn padà dé ọlọ sọ́jà kábọ̀ yóò àwọn ìbíyàwó pé ta ló wá ní wálé ah sébèrè ah. yìí sì yẹ ẹrú rẹ̀ wàláì kò yẹ ah, ah. ìwọ tó wàá béèrè máàpù ìgbésí ayé wọn lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ àmọ́ta ló wálé lẹ́ẹ̀kan tí àwọn ọba ní a lọ bí àtẹ́lẹwọ́ rẹ̀ tó o lọ bí omi tó o lọ bí o lọ bí ìràwọ̀ tó o máa pé ọ̀fẹ́ ma fi ṣe ẹ̀yẹ ni kí tó ṣe wọ́n ti kó fọtí fún mo ní kó sọ fún mi wálé àkàrà rẹ̀ tú epo fi ike Allahu èèyàn tó ṣe é pé irun ti ń pẹ́ lórí rẹ̀ kò lè sọ yẹ ẹ̀ yé ṣe irun orí ẹlòmíì fa mélòó ni irun ti ń pẹ́ lórí rẹ̀ kàkà yóò gbọ́ ọ̀ọ̀ọ̀ọ̀ ṣe <laughs> ṣe bí tòrò nínú òwe lè wà lè rí ẹ sọ kò nídìí tó pamọ́ so nítorí de eléyìí bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam wọn padà anabi musa ní sámàkè ló sámàkà àrùn anabi musa ní kí lọ́wọ́ bá ṣe lọ́rùn ẹ̀ fún ẹ ó ní khamsuna sọlá àádọ́ta sọláàt lóru àti lọ́sàn anabi musa ní alayhi salam ọlọ́run ti ṣe tí ó pọ̀ tó yìí lọ́rùn ẹ̀ lórí àwọn èèyàn mi tí wọn ò lè ṣe táwọn èèyàn tiẹ̀ ò lè ṣe sọ̀rọ̀ experience nìyẹn kì í ṣe ọmọ tọ́pọ̀ amọ́fà kó tó yí ọ experience ni bí àpèjúwe nísìnyí. ẹnìkan ó lọ́mọ fifteen lé wọ́n á lọ ra gàárì ìdajì kóńgò fóun fẹ́ fi tẹ̀bà fún ọmọ fifteen àtìyàwó àtòun náà wọ́n di mélòó seventeen so wọ́n pàdé wa ni kí ni wọ́n ṣe wá ra gàárì tá a máa fi tẹ̀bà ni pé múdù mélòó rà kóńgò mélòó ni ìdajì kóńgò ni ká sósì ó sì tó torí pé òun ọmọ méje péré lónìí àmọ́ kóńgò kan ọ̀ràn wọn tó yé so eléyìí ò túmọ̀ sí pé ọmọ ń tọpamọ́ experience lélẹ̀ báyìí anabi sallallahu alaihi wasallam padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run á dín kù títí ó fi kù márùn nígbà tí dọ́dọ̀ musa musa ó tún ní títí ó fi kù márùn nígbà tí wọ́n kù márùn anabi musa sọ fún anabi sallallahu alaihi wasallam pé ah márùn náà ti pọ̀ fáá ọ̀pọ̀ fáwọn aláìkiri àbí ọ̀pọ̀ nísìn ọ̀pọ̀ bàjẹ́ ẹlòmíì <laughs> àní obìnrin kan ó ní mọ̀ṣáàkì ó ní problem problem yẹn wà lè àánú rẹ̀ wá ń ṣe gbogbo wa wọ́n á ní níjẹ́ ò ló ti kírun kàn níjẹ́ ò ló ti ṣe sọ láti kàn lọ́ba kárí mọ́lẹ̀ ẹ múná lọ ni ó ní wọ́n mọ déètì ọ̀dà ó tọ́dún mélòó ó ní ah! ọjọ́ ń ti pẹ́ <laughs> subhanallah tó sì dáa bẹ́ẹ̀ ẹ sọláàtì márùn ún fa tó bá wá sẹ́kùn fifty nǹkan subhanallah al-azim báyìí anabi sallallahu alayhi wa sallam sọ pé hunna khamsun wa hunna khamsun sọláàtì márùn ún ni o ṣùgbọ́n àádọ́ta sọláàtì ni àwọn olùmọ́ni kí ni tùmọ̀ rẹ̀ wọ́n pín sọ́nà méjì sọ̀láàtì márùn ni àádọ́ta sọ̀láàtì sí wọ́n ní tó bá pé gánà gbígbà lérò ni pé gbogbo sọ̀láàtì kan ládá mẹ́wàá lágbà sẹ́mọ̀ pé ten times five equals to fifty wọ́n ní tó bá pò ní ànábì ọ̀sán nǹkan tuntun a sì ti mà nínú òfin ṣẹ̀ríà ike gbogbo ọ̀rọ̀ tó bá wá ká gbé sórí ìtumọ̀ tuntun ọ̀sán ju káyọ̀ pé ń tà àti mà náà ni wọ́n tún bá wa sọ lọ tẹ̀lé pé ànábì èso àsọdànù torí ẹ̀ wọ́n ní hunna khamsun wa hunna khamsun èyí tó dọ́gba jù tó lágbára jù ní ká sọ pé sọ láti márùn tó o bá fi lè kí lọ́dọ̀ ọlọ́run ọba wa bí ìgbà tó kí àádọ́ta sọ láti ní. tó bá jẹ́ pé àádọ́ta sọ láti lọ́ọ́ bá kí gbogbo dáadáa kánádá mẹ́wàá tún ni àádọ́ta lọ́nà mẹ́wàá ọ̀dọ̀gọ́rùn márùn fifty times ten ó di five hundred. a jẹ́ pé ládàá tó ń sọnù fún ààrẹ nu ìwọ́n tí ì sí sọ láti ọ̀daràn wa ara rẹ̀ àádọ́ta sọ̀láàtù lẹ́ẹ̀mẹ̀wàá ọ̀dọ́gọ́rùn márùn sọ̀láàtù lọ́n sọnù lójoojúmọ́ ńgbà tí èsì sọ̀láàtù. nǹkan ṣe àbí òṣè òṣè ẹ wò sọ̀láàtù fájìrì lásán anabi sallallahu alaihi wasallam ni man salla al-fajra fa huwa fi dhimmatillah gbogbo ẹnikẹ́ni tó bá kí sọ̀láàtù fájìrì ń bẹ

ńlọlọ́run ọba ṣe ṣùgbọ́n méjì méjì tá ń sọ ẹ sẹ́wọ̀n pé sọ̀làwátì mélòó ni sọ̀làwátì márùn ṣùgbọ́n sọ̀làwátì mẹ́rin péré lọ́lọ́run ṣe méjì méjì ẹlẹ́ẹ̀karùn-ún mẹ́ta ni wọ́n ṣe ṣùgbọ́n àìṣà sọ pé wọ́n ṣe méjì méjì nítorí tá a bá wo mẹ́rin sí kan èwo lọ́pọ̀ jù a sì ti lófin kan lábẹ́ ṣẹ̀ríà pé èyí tó pọ̀ jù làá máa fi sọ̀rọ̀ làá máa fi sọ̀rọ̀ yàtọ̀ sí ètò kéré pé wọ́n ṣe ń méjì méjì ẹnìkan á ní magrebu ńkọ́ magrebu ẹyọ kan ni sí sọ̀làwátì mẹ́rin yòókù èwo lọ́pọ̀ jù mẹ́rin lọ́pọ̀ jù torí rẹ̀ sọ̀làtò zuhur rákà méjì lọ́lọ́ ṣe lọ́ràn àyàn níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ̀làtò làásù bẹ́ẹ̀ sọ̀làtò ẹran mi létì sọ̀làtò lẹ́yìn náà sọ̀làtò sùn méjì méjì lọ́lọ́wọ́ bá ṣe yàtọ̀ sí magrib tó jẹ́ rákà mélòó rákà mẹ́ta. Aisha wa tẹ̀síwájú ó ní fa uqirrat salatu safar àwa dàbí olórí méjì yẹn níbi sọ̀látù arìnrìn àjò wọn ò ní kó kí ju méjì lọ. Aisha sì tún ní furidat wọ́n ṣe lọ́ràn yẹn ó túmọ̀ sí pé kí arìnrìn àjò ó ṣe rákà méjì nínú ibi tó ti yẹ kó ṣe mẹ́rin ọ̀ràn àyàn ni tó lọ sọ pé fúri bọ́t ọ̀ràn àyàn ni ṣé bẹ́ẹ̀ wá ni bẹ́ẹ̀ lápá kan nínú àwọn fòkàn á wùwé ṣùgbọ́n àwọn míì wọ́n ní rárá rárá nọ́mbà fẹ́ ní kí n ṣe nọ́mbà túláàsì wọ́n ní fúri bọ́t yẹn wọ́n pè bùbù rẹ̀ kì í ṣe pé wọ́n ṣe lọ́ràn yẹn wọ́n pè bùbù rẹ̀ wọ́n pè bùbù rẹ̀ túmọ̀ sí pọ́ràn yẹn àbí òye wa sọ̀ntorí ẹ̀ arínú wa nítorí tó bá dípò mẹ́rin a sì rí nu ẹni tó sọ pé tọ́ ọba fẹ́ kí méjì tọ́ bá sì fẹ́ kí mẹ́rin. wa utimmat salatul hadar ṣùgbọ́n sọlá tẹni tó wà nílé wọ́n fi méjì kún àwọn di mẹ́rin mẹ́rin gẹ́gẹ́ bí salatul zuhur salatul asr salatul isha muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá. nínú ìgbà wa tí bukhari nìkan gbà wá wọn fún mahajara lẹ́yìn náà lànà bí ṣe hijira fọfúri arba'an ọlọ́run bá wá ṣe àwọn sọ̀làwátì oní mẹ́rin mẹ́rin ọ̀sán wọn di mẹ́rin mẹ́rin bíi lóòrò bíi asùr bíi ìṣá ìgbà olólè ìwáyé wọn ní kí ata nàbí sallallahu alaihi wasallam tó ṣe hijira sí Madina kò kó jìnnà kò kó jìnnà ọlọ́run sọ àwọn sọ̀làwátì yẹn di mẹ́rin mẹ́rin irun ẹni tó bá wà lórí ìrìn àjò sọ̀láàtù tiẹ̀ wọ́n fi sílẹ̀ lórí méjì méjì yẹn. alimami ahmed òun ṣe àfikún nínú riwaya tiẹ̀ ilal maghrib àfi sọ̀láàtù maghrib nìkan fa innaha witrun nahar òun ṣẹ́kù lórí rákà mẹ́ta rẹ̀ nítorí pé sọ̀láàtù maghrib òun ni wítìr fáwọn sọ̀làwátì tá a ṣe lọ́sàn-án yìí náà máa yí sọ̀làwátì tá a ṣe lọ́sàn-án sọ̀láàtù subh sọ̀láàtù zuhur sọ̀láàtù asr gbogbo àwọn eléyìí ọ̀sán là ń ṣe ìtumọ̀ ọ̀sán ni pé lẹ́yìn ìgbà tílẹ̀ ti má kó tó di pé òun wọ̀ so ìgbà tí gbogbo ẹ̀ ẹ́ rí pé sọ̀rọ̀ ti sọ̀rọ̀ mélòó ni zuhur asr so wọ́n wá ní wítìrì wítìrì fún gbogbo àwọn sọ̀làwátù yìí ni sọ̀làtù magrib wítìrì àwọn sọ̀làwátù tá a kí lọ́sàn yìí ni sọ̀làtù magrib torí pé rákà mélòó lòun rákà mẹ́ta ọjọ́ wítìrì fún wa ó yí padà láti dọ́tọ́ náà ti ṣe sọ̀lá wàá tù lọ́rùn ẹ̀ mẹ́ta náà ní magrib nílé àbílájò. wà ilà subh sọ̀lá tó subh náà yí padà rákà méjì tó ti ń bẹ náà ní bẹ ọ̀bá wà ń lé ọ̀bá wà lájò kí ló dé wọn ní fa innaha tutawwalu fiha al-qira'ah nítorí pé àwọn ń ka kí ó tó gùn bẹ́ẹ̀ ńlọ́fà ló fi sẹ́kù bó ṣe wà. wa qur'an al-fajr inna qur'an al-fajri kana mashhuda bẹ́ẹ̀ ni alukurani tẹ̀ ń kí ní sọláàtì fẹ́jìr alukurani tẹ̀ ń kí ní sọláàtì fẹ́jìr àwọn mọ̀lẹ́kà máa wá gbọ́ alukurani tẹ̀ ń kí ní sọláàtì fẹ́jìr àwọn mọ̀lẹ́kà máa wá gbọ́ torí ọ̀dọ́ àwọn lèmáàmù lèmáàmù kíkẹ́ máa ka kí ó tó gùn ní sọláàtì fẹ́jìr nítorí pé mọ̀lẹ́kà máa wá gbọ́ ìlú tá a bá ti rí àwọn ẹni tí ń ka alukurani tí mọ̀lẹ́kà máa wá gbọ́ sórí wà ń bẹ̀ kò sórí ń bẹ̀ o kí ló dé tó fi jẹ́ pé láwọn mẹ́sáájì dùn tiwa àní gbọ́ kí ó tilẹ̀ máa ń kà àní gbọ́ níta kan máa wá ní amínà kí ni jẹ́ amínà gan <laughs> sẹ́yìn mà síbẹ̀ ń gbọ́ ẹ béèrè rí amínà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lédè lárúbáwá torí náà yun ó ti bàjẹ́ amínà mo rò pé yé wa lédè lárúbá àwọn èdè olórí haraka sukùn lẹ́bi olórí ẹ sọ pé kí ni amiin amiina wọ́n tún máa fi kúnrọ́ fa ìmáàmù kankan rí magdubi alayhim wọn bọ́ọ̀lì ẹni tó ẹni kó gbé kíní sọ̀rọ̀ lọ lórí sọlá ta amiina ǹjẹ́ gbọ́ mẹ́rin ní gbọ́ kí lè má mọ̀ kí fatia kí ló dé sí haram ní ìmáàmù kí jákè ni. na na ah wọn ah. ò ní kí jákè àwọn kan máa gbọ́ bóyá ẹ̀yìn lẹ́yìn wọn àkọ́kọ́ ọdọ àmì àkókò gbọ tí ń wí kí ló kí si fati àgbọ sọdọ abẹ àwọn sì ní wọn Qur'an al-fajr inna Qur'an al-fajr awata mashhuda àmàlẹ́kọ̀ àgbọ <laughs> màlẹ́kà rẹ̀ wá tó sí àwọn náà wallahi mushkil bóyá ń fà Allahu a'lam abẹ́yìn ronú tó fà bóyá ń fà Allahu a'lam ìtàn máa fi sásọ kò tí ì kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn fi lè fi ha aṣọ tiẹ̀ náà kó tiẹ̀ bùn wá gbọ́ irú àlùkùránì tí ń kéèyàn àwa fẹ́ gbọ́ fẹ́ gbọ́ afẹ́ gbọ́ torí pé lómi ẹ̀ dì mọ́ wàláì kì í gbọ́ alukurani ọwọ́ èyí tó bá ti gbọ́ níbi tó bá ti ń ṣe sọ̀láàtì náà ni so ìmáàmù yóò sì tún gbóhùn sókè àgbọ́ so ẹ̀yin náà ẹ bá wọn ṣe náwó ẹ ọlọ́wọ́ san ilé san rí kíni tí wọ́n máa fi kílípù ẹ̀ wò wọ́n fi kílípù ẹ̀ wò ká máa gbọ́ bí máa ṣe ń ka kí ó pàtàkì ẹlẹ́ẹ̀kejì Allahu alam pé nínú títún fà á ó ní pé bóyá àwọn arúgbó ní àwọn lè máàmù ṣe ẹ̀ka arúgbó kò sí bí ó sì fẹ́ gbóhùn sókè tí ọ̀rọ̀ fún torí pé bẹ́ẹ̀ máa ṣe ń dàgbà bẹ́ẹ̀ làwọn ẹ̀rọ amóhùnjáde tọ́lọ̀ ń fi sí wa lára bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ wọ́n kò sí dọ́gbọ́n sí torí àwọn eléyìí wọn lè lẹ́ excuse tẹ́ bá ra gbóhùngbóhùn fún wa ohun yẹn bó ṣe wà náà ọmọ jáde bẹ́ẹ̀ sábàbí kẹta onípẹ́ bọ́yá lomi ọmọ ake ẹ pé muskila nìyẹn ọmọ nǹkan kí oṣù tún lọ wọn náà lọ sàṣẹ lè má mú mùsíbà nìyẹn alákòóbá tí wọn bá gbogbo sọ láti jẹ máwùn yẹn lọ́wọ́ gàràjì ó sì ti pọ̀ jù èmi náà ni èmi náà ni ìyẹn ni pé èmi ní ń kóbá yín kú èmi ní ń kóbá yín kú ṣùgbọ́n àwọn eléyẹn wàláì mùsíbà omi ìgbẹ́nu wọn tún láyà ó lè gbóhùn sókè ìkàkùkà ó ti pọ̀ jù ó tún gbóhùn sókè ẹsẹ̀ ti kíni di ti pé àwọn òbí lẹ́nu ìṣe sálùkùrá lẹ́nu. wọ́n mọ̀ mọ̀ mọ̀ gbé síra wọ́n mọ̀ mọ̀ gbé yọ́n máa dùn ohun rọ́ kí ni àǹfààní ohun rọ́ níbi tí ò ti sí tẹ̀dúwìt mùsùlùmí. ṣé ń torí di eléyìí ó túmọ̀ sí pé tọ́ba ti máa ké kí ló ń gbóhùn pamọ́ sí ọ̀fẹ́ kafatia ó ní alhamdulillahi rabbil alamin. أه. ايه لو الحمد لله رب العالمين وزي دي ربه وزي عالمونة الرحمن الرحيم بنا رحمانه شبه بروره مصيبة والله إياتنا نعبد وإياتنا إياتنا àkóbá àkóbá ni fún sọláàt so musiba ni wàláhì torí délé à ń bukata ká gbọ́n tí lè máa mú ká wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda nígbà tá a ní gbòǹgbòǹ bẹ́ẹ̀ kí làdáni la gbé fún lè má mú la fẹ́ rẹ̀ làdáni là ń gbọ́ ariwo rẹ̀ sọ́dọ̀ abẹ́ wọ́n kàn fi máa bora ọ láṣìírí ni wọ́n ni ó gbé ẹnu máa ka kí ó ka gbọ́ díkà òyìn ọgbọ́ díkà ọgbọ́ alukur'an lẹ́nu ẹ ẹ mọ̀ pẹ́lú mi gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ láyé àwọn sàábé sàábé kan sọ pé súrà báyìí ìhìn ha àfi lẹ́nu anabi sallallahu alaihi wasallam torí pé máa ń kà lọ́pọ̀lọpọ̀ nínú kútúbà rẹ̀ síbẹ̀ làwọn ṣe kódà ẹ̀rú ń báyàn wípé káwọn èèyàn ọmọ ẹ̀ ha alukur'an gbẹnu àwọn àwọn wọn àwọn nǹkan kẹta mùsíbà lẹ́yìn ẹjẹ bó ṣe jẹ mẹrun yóò wá síbi kẹsì sọláàtù fẹjúwì kótó kọ àlámúná ṣẹlẹ àná lẹẹma ká njojúmọ àgbọn wa qur'an al-fajr inna qur'an al-fajr kana mashhuda nínú riwaya imaamu ahmed wọn yìí fẹ innaha tutawwalu fiha al-qira'a torí wọn máa ń ka kí ó tó gbónú tiẹ̀. kọ́dà lèmọ́mù wọn àtọ́ ẹ̀kọ́ gbogbo sọláàtì fásitì rẹ̀ náà tó iná náà ni súrà tó kúrú jù náà alukur'an tó sì dáa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n parí sọláàtì yẹn ilé ẹ̀rọ asalaamu alaykum ó ti hàn spíkà tó máa rẹ̀ ńlá wọ́n bẹ̀rẹ̀ nu ọwọ́ á lè lo thirty five minutes torí ibi tí wọ́n ti pa owó nù àwọn àwọn òbẹ̀rù táwọn fi ránṣẹ́ níjọsìn tí yóò jẹ́ gbígbà bí wọ́n ti sọ́lù àwọn láyà wọn ronú àtúbọ̀tán èyí tí wọ́n tètè rí gbà làwọn ń jà fún. tọ́ eléyìí fi hàn wá pé ẹni tó wà lórí ìrìn àjò ọlọ́run bá ṣèdẹ̀kùn fún ní gbogbo ìgbà tí ó bá ṣe sọ́láàtì kíkọ́ máa mú àwọn sọ̀làwátì tí wọ́n jó ní rákà mẹ́rin mẹ́rin wá ní rákà méjì méjì ṣùgbọ́n sọ̀làtù magrib yóò ṣẹ́kù bó ti ṣe wà sọ̀làtù subh kò sáyì padà kan tí ó bá eléyìí jẹ́ ìṣe ànábì sallallahu alaihi wasallam ó túmọ̀ sí pé gbogbo sọ̀làwátì yàtọ̀ sí sọ̀làtù magrib títí tá ànábì tó fi kúrò ní Makka rákà méjì méjì ni wọ́n máa ń ṣe wọn. ṣùgbọ́n wọ́n dára bíi dé Madina tán lọ́lọ́wọ́n bá wá sọ àwọn ní rákà méjì méjì di mẹ́rin mẹ́rin àyàfi sọ̀látùl fajr. ìgbà wo wá lọ́lọ́wọ́n bá tó ṣe sọ̀látù asafar ní kọ́sùrọ̀ bó lọ́lọ́wọ́n tó ṣe kọ́sùrù fún wa nínú sọ̀látù safar. wọ́n ní ọdún kẹrin. lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam lele ìwáyé ọdún kẹrin lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam lele ìtò wáyé. eléyìí túmọ̀ sí wípé ọyẹ kájẹni tó mójútó àǹfààní yìí támájì ọsọnù mọ́ wa lọ́wọ́ ìgbà tó ti wá jẹ́ kúrọ́kà méjìlá mu wa báwo láti ṣe máa wá ṣe sọ láti yẹn asùrù àti ìṣá àti màkì tó bá pé líla wà rákà méjì alákòókò yẹn ákè fati àti súra ń bẹ rákà méjì ti gbẹ̀yìn fati ànìkan láàmà kí nu wa tó bá wá di ìgbà tá a wà lórí ìrìn àjò tó ní ká ṣe méjì méjì bẹ́ẹ̀ láti máa ṣe náà ṣé n ta ké ní rákà méjì ti bẹ̀rẹ̀ ìyẹn fati àti súra ńlá ké nínú rákà méjì péré yẹn àbí ń tá a ké nínú rákà méjì ti gbẹ̀yìn tí ṣe fátíà nìkan inú wọn fẹ́ ká máa ké nínú rákà méjì ti rìn àjò. sẹ́yìn pé àtàkùfífù fìlà àdàdù wà ń bẹ̀ wọ́n dín nọ́mbà rẹ̀ kù láti mẹ́rin ó di méjì ṣé tàkùfífù fìlà kẹ̀síyà náà tún wà ń bẹ̀ sádẹ́kù tún wà ń bẹ̀ nípa bá a ṣe máa ké yàtọ̀ sí pé wọ́n ti dín nọ́mbà kù. ìtọ́dọ́gba nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ báńtí ń ṣe ń ṣe rákà méjì alákọ̀ọ́kọ́ nígbà tá a wà nílé láàkì fati àti súra bẹ́ẹ̀ náà láàkì rákà méjì nígbà tá a wà ní àjò fati àti súra láàkì fati àti súra láàkì ní ẹlẹ́ẹ̀kejì náà. àmọ́ tá a yá bí bá a ṣe máa ń ṣàtá a yá nígbà tá a bá fẹ́ sálámà ní sọ̀rọ̀tù sùn. tẹ́lẹ̀ pé a ṣàtá a yá débi pa àṣàṣà láti pa Ànábì sallallahu alaihi wasallam. àtúnṣe taya débi pé gbogbo nke bá wà lórí ayé àtòkè á máa rẹ̀ ẹ̀yìn ìgbà náà láti wá sí kí ni láti a sì máa ṣe sọ̀láàtù ǹjẹ́ tí mo bá wà lórí ìrìn àjò fẹ́ ṣe kọ́sùrù sọ̀lẹ́ kí n tò lẹ́yìn ìmáàmù tí èso ń rìn àjò tí ìmáàmù bá ti wá kírẹ́kà méjì pé mi ò jókòó àbí kí n tiẹ̀ dúró dè títí tí kí n sọ láti tiẹ̀ náà pé mẹ́rin kí n lè bá sálámà lẹ́yìn tiẹ̀ rárá o tí ọbẹ̀dé kú nínú àjò ló fẹ́ dá sọ láti mú wa gbogbo ní ọ̀kà mẹ́rin mẹ́rin yóò mú wa méjì méjì tó bá sì jẹ́ pé nínú àjò ni wọ́n bá fún láǹfààní kó so ìmáàmù fáwọn èèyàn gbogbo sọ láti rákà mẹ́rin yóò mú wa ní rákà méjì ìgbà táwọn ẹni tó wà ń lé táwọn ó pè é sọ láti tiwọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀yin ẹni tí ò jẹ́ nírìn àjò lónírìn àjò bá tò ṣíṣe sọ̀lá irú sọ̀láàtì tí ìmáàmù bá ṣe iná ní oníkálukú ó ṣe o kò sọ̀rọ̀ pé méjì lọ́pẹ̀ mi mẹ́rin tiẹ̀ kò sí dọ́jọ́ bẹ́ẹ̀ o torí ẹ̀ àwọn ọ̀bọ̀n hìríyà àwọn sọ pé tá a bá wà lẹ́yìn ìmáàmù tí ó jẹ́ pé lílọ́wà tá a sì fẹ́ ṣe sọ̀láàtì onírákà mẹ́rin káwọn sì jó rìn àjò méjìlá kí lẹ́yìn ẹ̀ tó bá ti kí méjì ká sálámà ká filẹ̀ lórí ìdúró ń tiẹ̀ rárá o àdùn kẹ́ bá àwọn sábẹ́ sí máa ń ṣe nìyẹn àbá kí sọ láti yẹn tí ò fi pé ọ̀dà báwọn wá ni mo tún wá bá ìmáàmù tí ò sí lórí ìrìn àjò rákà kan ìnìmọ̀ bá lẹ́yìn rẹ̀ ní sọ̀látù zuhur àbí asr àbí ìṣá èmi sì jó rìn àjò báwo ní ti ṣe rákà kan náà mọ̀ bá ṣé kan ní màá kíkún naa mẹta ni màá kí kún lópin ìgbà tó bá ṣe pé mo bá tó rákà kan lẹ́yìn rẹ̀ lópin ìgbà tó bá ṣe pé mo bá tó rákà kan lẹ́yìn rẹ̀ àmọ́ tó bá ṣe pé ìbá tó rákà kan lẹ́yìn rẹ̀ rákà méjì ni màá kí tí màá sàlámà ìgbà wo ní sì jẹ́ pé mo bá rákà kan lẹ́yìn rẹ̀ tó bá ṣe ìmáàmù ò tí ì dìde ti kẹyìn rákà kò tí ajẹ́ ike mo ti bá raka kan gérégé lẹ́yìn rẹ̀ nù tó máa ń ti bá raka kan gérégé lẹ́yìn rẹ̀ tí irun yẹn sì jó ní raka mẹ́rin mélòó máa fi kún máa fi mẹ́ta ti gbórí sókè nírò kó rákà kẹrin kémi tó dé mo sì jó rìn àjò ìbárun kankan lẹ́yìn rẹ̀ rákà méjì mi ni màá pé tí màá sàlámà tẹ́lẹ̀ jẹ́ jẹ́ ìdí tí wọn ò fi fi wọn ò fi dín sọ̀látùl magrib kù a sì má ìdí tí wọn ò fi fi kún sọ̀látùl subh tàbá wo sọ̀látùl subh yẹn ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ o ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ nítorí pé sọ̀látùl subh ẹ̀rì pé máa wáyé ni lẹ́yìn ìgbà tá a bá ti sinmi ẹwà tìgbà tá a ti sùn lálẹ́ ẹlòmíì sùn wákàtí mẹ́fà ẹlòmíì sùn jù bẹ́ẹ̀ lọ tẹlomi ò tó bẹ́ẹ̀ ètò sì súnmọ́ ni pé lẹ́yìn ìgbà tá a bá jí aró mokùn ju ti tẹ́lẹ̀ lọ kí ló wá dé tó fi jẹ́ kí méjì péré lọ́lọ́ ní ká kí ìgbà tá a jí sọ̀rọ̀ pé mẹ́rin bá pé mẹ́wàá wọn ní ká kí ni ara ti lágbára ní ìsìn sọ ṣùgbọ́n lọ́wọ́ bá àánú rẹ̀ pọ̀ ìkẹ́ rẹ̀ sì pọ̀ lórí wa méjì péré ló ní ká kò ní ká ju méjì lọ fún sọ̀látul fajr àfi tó bá kíra kàtà alifájìrì ṣáájú rẹ̀ ṣùgbọ́n rákà rẹ̀ tó dínkù wọ́n ní kíké ó kíké kó dípò rẹ̀ tó eléyìí ọjọ́ àti sìta dùn sí lónìí nípa pé onírìn àjò ọlọ́wọ́n bá ṣe ìdẹ̀kùn fún àti pé rákà méjì méjì náà ló ti kọ́kọ́ wà kọ́lọ́wọ́n bó tó fi méjì méjì tún kún àwọn sọ̀làwátì mẹ́ta kan ṣùgbọ́n wọ́n dá àṣùbà dúró lórí bó ṣe wà nítorí páàkà kí ó tó gùn bẹ́ẹ̀ wọ́n sì dá magrebu dúró lórí bó ti ṣe wà nítorí pò ní kíni wétìrì fún àwọn sọ̀làwá àti tààrà ṣe ní ọ̀sán ọlọ́run ọba kó ṣàánú mi pẹ̀lú yín kó fún wa ní àgbọ́yé tó péye nípa ẹ̀sìn wa kó ràn lọ́wọ́ lórí àti máa fa àwọn nǹkan tá à ń gbọ́yé ká máa fi ṣe wà o ọlọ́run ọba dákun jọ̀ọ́ kó ṣe wọ́n ní أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب أنت بعني بيركض عليكم السلام الحمد لله nítorí àti kírun ọ̀ràn yẹn nu mọ́tò rè báwo ni o ṣe ṣe yóò san padà bó bá ti san padà ó tán náà. aleykum salaam. bí ẹ bá jẹ́ imam tó sì mọ̀ parí ìrìn àjò ń bẹ náà tó tò lẹ́yìn o tó sì mọ̀ pé ó lè síwájú àwọn ṣe sọ̀rọ̀ yà ṣé ìmáàmù ọ̀sẹ̀lọ̀ kọ́sẹ́lọ̀ ọ̀sẹ̀lọ̀ rárá náà. Aleykum salaam náà. ìyẹn jẹ́ ìrówó láti ọdún sẹ́yìn fi wá ṣaláìsì wọn á fẹ́ san gbèsè rẹ̀ yẹn nu dúkìá tó fi lẹ̀ ṣé iye tó jẹ̀yàn òǹkà rẹ̀ ni wọ́n fi dá padà ni àbí iye tí iye owó yìí jẹ́ lónìí ẹgbẹ̀rún márùn lógún ọdún kìí sùn lẹ́gbẹ̀rún márùn lónìí ṣé iye tó yá ni wọ́n san padà ni àbí ní tó ṣírò lónìí iye tó gbà ni wọ́n san padà eléyìí lòfin ọlọ́run àpò kan lọ gbà lọ́dún lógún ọdún sẹ́yìn àpò kan náà lọ san padà torí pé tí wọ́n ń wò ó ní pé owó ò níyì má lónìí báwo wá ni tí iye owó bá ju ti tẹ́lẹ̀ lọ ńkọ́ fẹ́ẹ́ pé àpò márùn-ún lọ́yà lọ́dọ̀ rẹ lógún ọdún sẹ́yìn nígbà tó wò níyì àpò márùn lónìí iyì rẹ̀ ó ju ẹgbẹ̀rún àpò lọ lógún ọdún sọmọkọ àpò márùn rẹ̀ lọgbà ní ìsìn tó bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà iye ń tọ́ ọba yá ẹ̀ náà lọ gbà kì ṣe pé wọ́n wo èèlò lọ jẹ́ lónìí. Aleykum tàbá fẹ́ ṣe jam'u bayna salatayn yẹ́n bá máa ṣe ṣe ní Arafa Muzdalifa àti bọ́ níní àjò tí ṣe máa ń ṣe àti bá ṣe máa ń ṣe nílé tójú bá rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáàbù kátàkà tún pè fún sọ̀láàtì ẹlẹ́ẹ̀kejì rárá o ẹ bá ti pè fún tala kọ̀ọ̀kan ẹ sì kọ́ọ̀mà tẹ bá ti sálámà ẹ tún sì kọ́ọ̀mà míì ẹ tún bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ ní pèrùn máa aleykum salaam. àlùwàlá ìgbà ọ̀pá alákọ̀ọ́kọ́ tàbí tó wà lè jẹ́ǹdì rárá rárá sọláàtì imam náà ni ó parí a ti sọ nínú òfin ṣẹ̀ríà béèrè tá ì dáhùn náà nù ẹni ẹ̀yin ẹ̀tù lẹ́yìn imam ẹ̀yin òsì bá sọláàtì láti bẹ̀rẹ̀ àlùwàlá imam wa já wá fà wọ́n síwájú báwo ló ti ṣe aṣọ ike sọláàtì imam lọ́kọ̀ọ̀kan parí náà àtọ́ bá parí sọláàtì imam lórí sálámà gbàná ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá mú un tó bá ṣẹ́kù nu sọ̀láàtì jẹ wá sálámà tó bẹ́ sáàrin sọ̀láàtì rẹ yẹn kò bà sọ̀láàtì rẹ jẹ́ bẹ́ẹ̀ náà lọ onírìn àjò tó ṣe ikú onírìn àjò ló ń wà ó tò lẹ́yìn imam àti ti sọ pé sọ̀láàtì imáàmù ló ná òkì sọ imáàmù wa fà síwájú gbàtàlù ọ̀la imáàmù já tó lè yá ní ẹ̀rẹ̀ padà kó òun kì í sọ̀láàtì mùsàáfìrì kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. Naam. aleykum salaam. rárá o <clears throat> tó imam nígbà tí ń lọ Allahu Akbar tó darapọ̀ mọ́ wọn ò bùkátà láti ṣe ìkọ́mọ kankan kama tó bá pé sọ láti rẹ̀ kọ́dọ̀ tọ́ sí ọkọ̀ òfin lọ darapọ̀ mọ́ naam ẹni ọba ti bá tó rákà kan bá sọlát naam. ọmọ pẹ́gbìn wà lára òun. kí wọ́n fi wá

wọ́n wá fi lọ́ọ́ ṣe sọ́láàt pé kò rántí má ó fi lọ́ọ́ fi ṣe sọ́láàt so àkọ́kọ́ àwòwò kí ló fà á tí ò fi rántí má torí pé ẹ̀rù ń bà wá kọ́ má jẹ́ pé ọmọ àmà má lọ bẹ́gbìn yẹn lẹ̀ nígbà yẹn ọmọ àmà má fọ ẹ̀gbìn yẹn nù nígbà yẹn nígbà tó rántí so ọwọ́ àìpé ọgbàgbé nìsí ló fi ṣe sọ́láàt sọ́láàt rẹ̀ ò ṣe sọ́láàt. àmọ́ ọmọ dájú pẹ̀gbìn bẹ lára rẹ so ìgbàgbé wá sí ọ láti fọ́nù ìgbàgbé náà ló gbé débi kó fi ṣe sọ́lá à ń bẹ lọ́nkọ́lọ́ ọgbà náà gánà ta ta ló wọnú mọ́sí. ẹ̀mí ọgbọ́ ọmọ kan nìkan tún béèrè ńgbà tí wọ́n sọ̀rọ̀ náà. rárá o rárá o ó àìmọ̀kan sì ń yọ lẹ́nu gan pẹ̀lú. àdìsí tọ́kàn ìta aṣọ ní ọ̀sẹ̀ tó kọjá. ọba dé ibi tí ọba báyìí máa wọn gbọ́dọ̀ darapọ̀ mọ́ ma adraktum fasallu wa ma fatakum fa'atim naam alaikum salaam. naam. dáadáa dáadáa wọn náà kì í jámù rẹ ọmọ lọlẹ naam kò sọ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń béèrè tiẹ̀ nà. nà. bá náà fún àwọn èèyàn lẹ́rìn pé láti ní ìdájọ́ náà wọ́n ní tó bá fẹ́ fà ló pé irú ọ̀rọ̀ tí àwọn tó ń sin wọn ní ìjàmbá kan ó ṣe ṣe ìjàmbá tó tó dáadáa lè ṣẹ̀ríà tí ìyẹn tó. alhamdulilayi páwọn àlọ́ tí wọ́n máa ń pa fáwọn èèyàn láti kọ́ wọn lọ́gbọ́n tó yẹ pé àlọ́ ìtumọ̀ àlọ́ irọ́ náà ni. ìrọ̀ náà nìkan tí ò ní pilẹ̀ tí ò ní kan pọ̀tọ́ wọn fi ni kìí ṣe ni wọ́n ń pa wọ́n fẹ́ fi kọ́ ni àbí òye wa à ń bẹ lọ́nkọ́ máa bùrù à ń bẹ lọ́nkọ́ máa bùrù gbogbo èdè náà ló sì láàlọ́ kò sí èdè tí ò a sì nídìí ká máa sọ example fún yín kò séde tí ọ̀la lọ. yóò fomi ju gbogbo ibi tí ń wò pé gbìn yẹn dé yóò fomi ju torí pé ó ti lọ tọ̀ so àmọ́ ojókòó sí yàrá ò lọ́ọ̀tọ̀ wá wò pé ẹ̀gbìn gbòòrùn àṣetọ́nù. tòun máa fẹ́ pọ̀ lọ́tọ̀ ó sì wọ́n pé ìtọ́ débi ìtọ́ débi gbogbo bẹ̀ ló fomi jù ó sì fún un náà àríkùn sọ. wá àti ọmọ ìmáàmù lọ wẹ̀ lẹ́yìn sọ̀dá wọn á rí mẹ́rì lára gbàtí ìsìnkú ọmọ ọmọ fi ẹ̀gbin kírun fáwọn èèyàn sọlá tuntun wọn gbà oní òtún sọlá tuntun ẹ̀kí náà àríkù sọ̀rọ̀. tó ti ṣẹlẹ̀ ni àtọ́ bá ṣẹlẹ̀ péyàn péyàn ló kọ tó túmọ̀ sí kéèyàn jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jọ dàlúrú dàlúrú kí lẹ́yìn á lè ṣe sí i wọ́n á gbé lọ sọ́dọ̀ ìjọba rẹ̀ <laughs> torí pé lábẹ́ òfin lábẹ́ òfin ẹni tó bá ń pè yẹn ló kọ tó ní í ṣe pẹ̀lú àwọn tí ń dàlúrú tílẹ̀ bá dá yóò fẹ́ ṣe ọ léṣe so ìwọ lọ́wọ́ á síwájú rẹ̀ dọ́dọ̀ ìjọba àbí òye ó sì wà provision wà fún ní nàìjíríà ń bì ẹni tó bá fi lè pè ọ́ báyẹn tó bá fi lè fi ọlọ́pàá mú ó pin ìgbà tó wọn bá yí gbogbo pépà mọ́ lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n pé ọ̀jẹ̀ ẹnìkan ti sọ ọrú rẹ̀ fẹ́nìkan lu ìrí ó rí ó ní bọ́n ṣe ń wọ ìboko haram ni ọ tó o bá sì sọra tó o bá tún wá síbi òun ó gbébọn fún ọ ọlọ́pàá ní sọ fún bẹ́ẹ̀. O gbébọn fún ṣé ó sì wá a sì kọ́ pé kọ́ lọ sí ọ̀dọ̀ area commander pé sọ̀dọ̀ DPO area commander à wọ́n ní tí wọ́n bá tún rí pẹ́tẹ́ ẹsẹ̀ ọlọ́pàá yàn níbẹ̀ mà kódà tó bá pé lójú àlá ló ti rọ́ ọlọ́pàá ń ẹ wọn rò pé wa ọlọ́pàá ni sọ mú kó mẹ́ torí pé ẹni tó bá ń fẹnu pè yín lórúkọ àwọn ẹni tí ń dà lóru òun gangan ló fẹ́ dà lóru so ìjọba sì ní provision àti gbàrú wọn wí so ọjọ́ ìwé sì jẹ́ naam aleykum sọ. iná ní ìpàdé kan tí wọ́n pè wá sí pé àwọn mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí àwọn ń sọ pé káwọn lọ àwọn tí èsè mùsùlùmí wọn láwọn ń fẹ́ káwọn kálàyé àwọn ń jókòó yìí wípé ẹsẹ bá dilẹ̀ fún wọn wípé àwọn èsè boko haram àwọn lèmọ́mù lèmọ́mù nù wípé àti support boko haram so wọn á ní àwa gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ rẹ láàmà láyé ọ pé àwọn èsì boko haram boko haram ni wọn. ṣe látijọ́ tí àwọn mùsùlùmí ti wà ń lu ìṣe wọn dá wàhálà lẹ̀ àbẹ́yìn gan lẹ́ẹ̀ máa dá wàhálà lẹ̀ sẹ́yìn kó àwọn ní máa dá wàhálà lẹ̀ àwọn ní sì ń fa tí wọ́n dá wàhálà lẹ̀ wọ́n ní mẹ́jẹ ẹ̀sùn lórúkọ wọn rẹ́ẹ̀gbẹ́gbẹ́ bí ẹni tí nǹkan kọ lù. so torí délé ayé lẹ́ ń dà lù mùsùlùmí ò nídìí láti lọ dìkílíà dìkílíà fún tani wọ́n gẹ́gẹ́ bí tani. sọ nítorí pé ìjọba ló pè pàdé lẹ́yìn náà ẹ̀wọ́ tí ọjà sojú ìjọba síbẹ̀ yìí ti mà boko haram kò reflect ẹ̀sìn kankan because ní sàn mẹ́yẹ paul wọn mú kírísítẹ́nì tó lọ ń bọ́ǹbù ló kọ́ boko haram wọ́n pọ̀ bàjẹ́ wọ́n wá ń sọ fún pé ọ̀sẹ̀lẹ̀ ní bóòtú ọ̀sẹ̀lẹ̀ ní plateau ọ̀sẹ̀lẹ̀ ní orí àtótótó wọn Kaduna láìpẹ́ yìí náà ṣé mùsùlùmí ni oníkèsè mùsùlùmí okay you need to tell all those people so that they will also know mo rò pé yé so nítorí ìdí eléyìí báyìí ẹ̀hẹ́n tó wá mú mi lọ́ọ́ bẹ́ẹ̀ so àwọn sọ pé kò sí boko haram láwọn àlùwọ̀n ìfà àwọn tó tẹ̀ ń bá ti ń provoke àwọn èèyàn pé boko haram ni ọ boko haram ni ọ sẹ́wọ́n pé wàhálà lẹ fẹ́ fà ọ abẹ́rẹ́ abẹ́rẹ́ wàhálà lẹ fẹ́ fà nítorí pé òun pè yàn ló kọ tí èsè tiẹ̀ yọjà yọjà ẹmọ pọpọlọpọ àwọn tí wọn pè ní fọ́ọ̀sì yẹn bí ọlọ́pàá bíi sọ́jà nígbà tó pa àwọn boko haram fi mu wọn fèrè ti tí ó tó mùsùlùmí wọn pe boko haram nìwọ náà tọ ẹni tí èyí ṣe nǹkan tó o bá pè lórúkọ yẹn yóò fẹ́ ara rẹ̀ wàhálà lọ́nù ìjọba yọ gbà fọlọ ṣe lè jẹ bó ṣe jẹ náà àríkùn sọ̀rọ̀. orin àzùkọ ni wọn àwọn ti délé nù ẹ àló ti délé nìyẹn kò sí wàhálà torí ẹni tó bá ti lò ju four days lọ kò é sọ orin àjò díẹ̀ tó ti dé lọ́mọ pé sọlá tirẹ̀ ẹ tún dì í mú ìgbà tó ń sọ pé musafir musafir yọmọ kí kọ́sù àbí òye wa aṣọ kó tó bá láǹfààní àti ṣe imam àbábá ẹ̀kọ́ nìkan ló fẹ́ dá sọ láti ṣe lẹ́yìn náà bóòlù sì lè dá sọ láti sùn wọ́n ní hayya ala sọlá ojókòó kalẹ̀ hayya ala falah ojókòó kalẹ̀ àbí òye wa wà lọ sí masjid lọ sí sọláàt tí ọba wà chance láti ṣe imam gbà náà ló kí kọ́sùrù rẹ̀ ọ̀ wà chance sọláàtul imam sọláàtul ma'mum irú sọlá tí ìmáàmù bá kí náà níta ni ó kì í máa mú òkè. subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant